epo òṣì ó ti yẹ kó wà ní ìsòyè. ìyá wálé ẹ jẹ́ ń bá yín sòótọ́ ọ̀rọ̀ àwọn tó wà ní orí social network ni wọ́n mọ̀rú life ten live àwọn onítíátà tó lọ ń kíyìn ni wọ́n mọ̀ bí ayé yín ṣe worst tó bá ní ayé èèyàn worst nínú island you are the first person táyé ẹ̀ worst tí ò ní comparable english ayé yín ẹ̀ lè fi ká lè fi compare any other person ayé yín ló worst including ọmọ yín ṣebí àwọn ọmọ tẹ́yìn sọ pé ń fi yan gan ló ń bojú yín jẹ́ yìí ṣe báwọn ọmọ tẹ́ ẹ rò pé ẹ lè fi yan gan àwọn náà ń bojú yín jẹ́ yìí because nígbà tẹ́ ẹ tọ́ wọn wọ́n dẹ̀ na ọmọ táàtọ̀ ló máa gbé ilé táàtọ̀ take ọmọ táàtọ̀ ló máa gbélé táàtọ̀ tà tá a kọ́tà àwọn ọmọ yín ló máa gbélé tẹ kọ́tà ìgbà tẹ ẹ fẹ́ ṣe ọjọ́ ìbí ẹ lè ṣẹjọ́ ìbí lọ́dọ̀ ọmọ ọmọ ọmọ ò kí ń bá yín ṣọjọ́ ìbí mọ́ ọmọ ọmọ ò ń bá yín ṣọjọ́ ìbí mọ́ àfi kẹ́ ẹ lọ sí ìlú onílùú kẹ́ ẹ lọ ṣọjọ́ ìbí ẹ rí pé ẹ lójú ẹ lójú tì rárá rárá lábẹ́ bó tilẹ̀ nǹkó mọ́ tó bá ní ojú tì ẹ rà ẹ rà rí débi pé ẹ máa ní ẹ lè ṣe bẹ́ẹ̀dẹ̀ ní Dublin táwọn ọmọ yín wà ẹ wà tí náà tún ti àmọ́ á tún ti padà dé ẹ tún ti live fake life jẹ́ tún gbọ́ nǹkan míì bẹ̀ yẹn ó tún dà jẹ́ tún wá ọ̀tọ̀ etí míì ẹ jẹ́ wá tún fi gbọ́ nǹkan míì tẹ́ ń bá náà sọ màá mọ ibi tá náà wà ń sìn á tún ti padà ó tún ti wálé ṣọkọ tún ti lé wálé mo gbọ́dọ̀. They do make noise as well. They do make noise. Will you shut up? You do make. Ẹjọ́ bá mi ṣí àkíní, ẹjọ́ bá mi ṣí ẹjọ́. Mi ì mi ara bẹ́ńjà bẹ́ẹ̀ fún mínísítà ni ah ẹ fún mi ń star náà látàárọ̀ ah ẹ fún mi ń star ọ̀ ẹ̀yin lẹ̀ ń wá mi ẹ̀ wò ẹ fún mi ń star. Where's Now, Anna, stop it. Let me give you two minutes. You do make noise as well. You mad. You crazy. Don't be careful. You don't mind him. He's a stupid man. Stop screaming. It's okay. His children always make noise with voice. Isha, but you're not used to him again. ṣẹ̀rípọ̀ lú ẹ̀ ni ó máa lú ẹ̀ sí ni o. it's crazy you should get used to Sunday you should get used to Sunday. ṣẹ̀rí ó lú stop banking on my wall idiot. Don't dọ́nà ìyá wálé o ìwọ tó wá fẹ́ bá ìyá àǹtí Bímpé aláṣọ àdúrà tó fẹ́ bá ṣọ̀rẹ́ níjọ́ wo lo ti rí ọmọ àǹtí Bímpé kó wá kó wá lálé àǹtí Bímpé lórí social network níjọ́ wo lo ti rí àǹtí Bímpé tí wọ́n fẹ́ bá ṣọ̀rẹ́ tó rò yí pé ẹ wà nù kàtígórì níjọ́ wo lo ti rí ọmọ àǹtí Bímpé kó wá lálẹ́ ẹ̀ lọ́nláìn títí ẹ lélẹ́yìí tálákọ̀ọ́kọ́ tó kọ́kọ́ ṣe lélẹ́yìí ó yìí kẹ̀kẹ́ yìí wọ three hundred. eléyìí alákọ̀ọ́kọ́ leléyìí. fíìmù mi ń bọ̀ kékeré kan. it's okay. sure what? okay ah mo ti ń já àwọn neighbor lẹ́nu so gbogbo nǹkan náà ni neighbor tálákọ̀ọ́kọ́ nìyẹn ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí ẹlẹ́ẹ̀kejì lélẹ́yìí olú máa ń báǹgì kìíní táwọn wèrè alọ́mọ mi ló ń báǹgì kìíní. ọmọ yín ló ń báǹgì kìíní ẹyẹ parọ́ ẹ ti ya wèrè ọmọ yín ló ń báǹgì àwọn ọmọ yín ló ń dojú tì yín àwọn ọmọ yín ló ń bojú yín jẹ́ wọ́n bojú yín jẹ́ ọlọ́run ọmọ yín ló ń dojú tì yín àwọn ọmọ yín ló ń dojú tì yín ẹ má parọ́ ọmọ neighbor ẹ kọ́ wọn ni. It's my week from a bad Sherry Kama is real. Kama ti ẹ ti ń ṣẹ̀sìn lójú ayé yín. Ẹ ti ń ṣe ẹ̀sìn. Ẹ ti kú. Ẹ ti ń ṣe ẹ̀sìn sílẹ̀ in advance. Kama is real. Gbogbo ayé àwọn ọmọ ọlọ́mọ tẹ́ ń bàjẹ́ online. Ó ti ó ti tẹ̀lé ayé ọmọ titi yín nítorí ẹ̀lẹ́ṣẹ̀ máa ń sọ pé you have nothing to lose because you already lose lẹ́kan sọnù àárọ̀ ọmọ bóyí tó tún kù tẹ́mi bá sọ fún ipò ọmọ mẹ́ta ò kan anada ti àǹtí nàdà àárí yẹn mọ́ yẹn náà ti jókòó sílé ẹ̀ ẹ ti báyé yẹn jẹ́ débì kan anna náà òun náà ń gbé náà ń gbé lẹ́yìn kàmá is real kàmá is a bitch. ẹ wá rí àwọn ọmọ yóò fi yín lọ́kàn balẹ̀ àwọn ọmọ yóò dùn yín nú online lẹ ti ń rí dùnú àwọn ọmọ ewé nìkan ló ń fún yín ní dùnú ẹ lè àwọn ọmọ tẹ ẹ bí gangan wọn ò dùn yín nínú bí ẹ bá mi táàgì láyọ̀ láyọ̀ dẹ́ni kí n jẹ́ kó mọ̀ tí n bá fẹ́ ṣe ṣó yìí ẹ bá mi táàgì láyọ̀ ẹ bá mi táàgì láyọ̀ ẹ ah ah ah ẹ bá mi táàgì láyọ̀ ẹ bá mi táàgì láyọ̀ a kò gbọ́dọ̀ máa wò mí live a kò gbọ́dọ̀ máa wò mí live. Hmm, ẹ wò. Hmm, I've been waiting to give out to him. When they are making their noise, do, eh, do we bang? They make crazy noise as well. Uwa volume, we to get volume. Okay, okay. You should get used to Sunday. Shatiri, If you, you, you met me in this estate. Shatiri Yawale, mo rí dùnú lórí ọmọ o. Àwọn ọmọ mi ò yọ mí lẹ́nu. Àwọn ọmọ mi ò ń ṣe àgbàná mi. Ní àti your age of àwọn ọmọ yín tí ó jẹ́ pé nínú ìlú yìí oníkálukú ní benefit ẹ rí i pé wọn ò lè kúrò lábẹ́ yín tó bá yí dórí lọ wọ́n máa ni wọn ò lè kúrò lábẹ́ kò sẹ́ni fẹ́ gbà wọ́n lọ́wọ́ yín yawale. kò sẹ́ni fẹ́ gbà wọ́n lọ́wọ́ yín láyéláyé. flag mi gan wọ́n flag mi ẹ jọ. ọ̀dẹ̀ tí mo ti fẹ́ yìí control wọ́n show me this yẹ kí n lo fún. ṣe rí i pé anna tó wọlé ó change gbogbo show yẹn ó change gbogbo show yẹn ìtorí ẹ̀ ọmọ tá a kọ́ ló máa gbélé tá a kọ́ tà ó ti yẹ yín gbogbo show yẹn change ó pa mùrà because kò mọ nǹkan tó yẹ kó ṣe mọ́ ó ti wà confused because ó ti mọ̀ pé àwọn ọmọ yẹn ti disgrace òun ṣé tó bá jẹ́ pé neighbor ló wọlé mùrà ẹ̀ máa change báyìí mood ẹ̀ máa change ṣé mood ẹ̀ máa change ẹ̀ wọ àwọn ọmọ yín bó ṣe ń dojú tì yín àwọn ọmọ yín ń bojú yín jẹ́ thank you nínú ilé yẹn láriwo yẹn wà èmi gan tí mo ní studio neighbor ò ń disturb mi neighbor mi ò ń disturb mi because wọn ò lè fi páálí kọ́ fi demarcate wọ òyìnbó òya wèrè ó ti yẹ block náà fi demarcate yín block ni wọ́n fi demarcate yín wọn ò lè fi páálí demarcate wa láyéláyé òun ni neighbor mi níbí block ni irú eléyìí tó wà mí báyìí ó wà lọ́dọ̀ títí ẹ̀ náà blọ́ọ̀kù ni òyìnbó lè òyìnbó náà lè mọ̀ kò lè disturb other people's peace kó wá ti torí tí kó kọ́kọ́ru lébẹ̀ wọn ò lè kọ́ru lébẹ̀ orí òyìnbó ó pé torí tí yín bá dàrú ẹ ó yẹ kẹ́ ẹ gbà kámú pé àwọn ọmọ yín ló ń bojú yín jẹ́ àwọn ọmọ yín ló ń dọ̀tí yín àwọn ọmọ yín ló ń wọ́n ọlọ́run má ọmọ wa kọ́mọ wa disgrace wa disgrace lele lè jẹ́ fún because tá a bá padà lọ síbi báyìí náà eléyìí tẹ́ ṣe ẹ wo reaction náà nínú kúbíkù lẹ́wà ń bì mò ń bọ̀ nínú kúbíkù lẹ́wà ń bì ẹ wo bí ẹ wo reaction bíi báyìí náà níjọ́ yẹn náà the same thing ó pa múra yín ó pa múra yín ẹ wò ẹ wo eléyìí náà. ìkẹtọ̀ yóò wọ two hundred ẹ̀lójú mi fíìmù mi ń bọ̀. òkè ló máa wo. It's okay. No, it's Oh, it's not okay. Shut up. Shut up. Ṣé neighbor ló máa ní shut up. Shut up. It's not okay. Okay, lẹ tún wò. Which is yàrá. Nínú shop lẹ ń bí okay. Lẹ ń wò. Ẹ máa wòran. Oh, what? Okay. Ah, mo ti ń jáwọn neighbor jẹ. Irọ́ ni ẹ jẹ́ ń padà. Ẹ máa gbọ́. Yí tètè yóò wọ two hundred. Àlójú mi fíìmù mi ń bọ̀ kékeré kan. It's okay. No, it's not okay. Sure. Sure what? Okay. Ah, mo ti ń já àwọn neighbor yẹn. So. Neighbor yìí know, yẹn. Ó yá, ẹ jẹ́ wá wo fídíò kejì. Ẹ̀yin kẹ̀dẹ̀rẹ̀ lẹ́ máa ná ọmọ yín, barista lọmọ yín, lọ́ọ̀yà lọmọ yín, ẹnjìníà ni engineer wale, engineer wale ìkejì lélẹ̀ ẹ wò ẹ bá wo bó ṣe pa bó ṣe bí báwọn ọmọ yẹn ṣe báyé ṣó yẹn jẹ́ nìyẹn àwọn ọmọ lọ́yà àwọn ọmọ barista àwọn ọmọ ẹnjìníà wálé ẹnjìníà wálé ẹnjìníà kò kú mọ́ ẹnjìníà kò kú mọ́ àríṣì ni àríṣì òyìnbó ni o ti ṣe wéèdò ṣe jealous wéèdò wọ́n mú fùwà sí ibà ìlú ìsìn àwọn òrì kan ló wà ń bẹ tẹ́lẹ̀ wọ́n lé wọn jáde wọ́n gbà wọn lómi wà n tí ń fojú ẹ̀rí mo fẹ́ gbé sí láùdù lórí fún mi. sẹ́ẹ̀rì wọ́n ti ẹ̀ ẹnjìnìá wálé. he's a weirdo weirdo. weirdo. he heard me well. what do you want in the city room go upstairs bastard. mi àti ẹ̀ máa ń jà gbogbo ìgbà ni èfi sílẹ̀ mi máa ń jà. telling you to reply it. Hello, happy Sunday to everybody. Thank, uh, sorry for the interruption. It's oh. one weirdo oh, neighbor of mine. It's crazy. When he beats his wife, they make stupid noise. When his children are beating him, they make stupid noise. Anyway, I do call police on them every time. He's a bastard. You can hear me now. He's a weirdo. Weary. I'm mad àtúnyẹlẹ ìlú sókè ilé ìlú òfin ṣé nǹkan díẹ̀ díẹ̀ ẹka alẹ́ gbogbo yìí mo kí n lẹ́kàn kò tí ì mọ nǹkan kan. kò yé mi kí lẹ́kọ̀ọ́ yìí náà. this week is my week is my birthday is gonna blow the estate. ìwọ ló máa kó lọ fún mi. aláṣà mi yọ. ṣẹ́kọ́ ti ba ṣó jẹ́ ṣẹ́kọ́ ti ba ṣó jẹ́ ṣẹ́kọ́ ti ba ṣó jẹ́ ṣẹ́kọ́ ti ba ṣó jẹ́. mo ní kó máa lo jọ́ǹkà. Yáwálé hmm, ẹ ní àní ẹni tí ọ̀rọ̀ pọ̀ ọ̀rọ̀ ti sọ́ra ẹ̀ tá a bá ní pé kẹ́ ẹ tọ́jú ọmọ tẹ bá wá sílé tèmi lọ́jọ́ náà lọ́hùn táwọn ọmọ mi bá bẹ̀rẹ̀ tí láti fa bá kúnlẹ̀ fún yín ẹ̀yin gan máa sọ pé láti ó mọ̀ kọ́mọ rẹ̀ ó máa kọ́mọ rẹ̀ mí ì ṣe ní kọ́ ṣe nítorí pé mo kọ́ yẹn ni mo ṣe ní fọkànbalẹ̀ nítorí pé mo kọ́ yẹn ni mo ṣe ní fọkànbalẹ̀ báyìí ẹ̀rẹ́ yìí tẹ́ ẹ̀kọ́ ẹ ṣì ń dààmú lórí ọmọ ẹ̀yìn tẹ́ ẹ̀kọ́ tọ̀dọ̀ yín ẹ wọ́n ṣe ń dààmú lórí wọn àwọn ọmọ tí ò ń ṣọmọ seventeen years tí ò ń ṣọmọ eighteen years éèjì wọn ẹgbẹ́ wọn tó wà ní Dublin wọ́n ti ṣe wẹ́dì fún wọn wọ́n ti wà nílé ọkọ ẹgbẹ́ wọn tó jẹ́ àwọn tẹ́ ẹ jọ bí wọn ní sẹ́ẹ̀tì kan náà wọ́n ṣe wẹ́dì kan bíbáyìí ní last week sẹ́ẹ̀tì àwọn ọmọ wálé yìí ló ṣe wedding ibẹ̀ ọ́ọ̀lù anukishi shut down ní last week ó áhùn ìkọ́mọ yín soríire tó ẹ bá lọ ru wedding yẹn kẹ́ ẹ wo bá yẹ ṣe wedding fún ẹgbẹ́ wálé àwọn ẹgbẹ́ wálé tó wà ní Dublin wọ́n ti wà on their own wọ́n ti wà nílé ọkọ ìtí òsì nílé ọkọ wọ́n ti ń fẹ́yàwó àwọn ẹgbẹ́ wálé yẹn wọ́n ń ṣe wedding gan lọ́wọ́ yìí bẹ̀ẹ̀yìn làwọn ti yín wọ́n lọ́ba yí dórí lọ wọ́n á padà ni wọ́n dẹ̀ wá máa tọ́ bá tún padà dé wọ́n wá bojú yín jẹ́ ni láti jọ ọjọ́ ìtí wálé ti lọ ẹ rí ìpadàbọ̀ wálé leléyìí. kí lẹ́ni yẹn kọ́nà láti step please be careful of those telling you to replay it. They are not your fans. Forget about I want to show fáǹsì mi. ẹ jẹ́ ń block ẹ kó má destroy ẹ má wọrí ẹ block we. Am I worried? Multi block we. Show one ní fáǹsì mi mo rí ẹ rí ń bí ṣó wà náà tó ń bá mi ṣe àbò so àwọn ẹ yòà ẹ filẹ̀ mo ti block ẹ filẹ̀ ṣé ó ti wà bí ni mo ti block ẹ kì í ṣèyàn mi mi ò mọ̀ rí. àwọn ẹgbẹ́ wálé ní Dublin àwọn ẹgbẹ́ wálé ní Dublin wọ́n ń ṣe wedding báyìí báyìí wọ́n ń ṣègbéyàwó wọ́n fi ń ṣe competition ni bẹ́ẹ̀ wo àwọn ọmọ titi yín àwọn ọmọ òyì òyì àwọn ọmọ òyì òyì jẹ́ ńlọ ọ̀dọ́láyọ̀ kí tún lọ wo rọ́tẹ pa ń bẹ̀ ọ̀dọ́láyọ̀ dà kí tún lọ wo àwọn ọ̀rọ̀ pẹpẹ rọ́tẹ pa ń bẹ̀ ṣẹ wá rí irú ẹ̀yin yìí ẹni bá máa bá mi ṣọ̀rẹ́ ó gbọ́dọ̀ ní nǹkan tó lè bá mi ṣọ̀rẹ́ ṣe ti rí pé ẹ lè bá àǹtí bí n pé ṣọ̀rẹ́ ṣe ti rí pé ọ̀rẹ́ ẹ fún mínísítà látàárọ̀ inú ẹ fún mínísítà ah, látàárọ̀ Ah, inú ẹ fún mi star tòótọ́ tòótọ́ ẹ fún mi star ẹ fi star bà mí jẹ́ ẹ fi star bà mí jẹ́ ẹ fún ṣòyí ní star náà ẹ fún ṣòyí despite àpò jẹ́ new page ẹ fún ṣòyí ní star ẹ fún star ẹ ṣe gan God God enrich your pocket as you do so God God will bless you as you do so thank you ẹ ṣe gan ọ̀dọ́layọ̀ mo rí fídíò kan bẹ̀ ẹ já lọ. Momo Paroku, how can 20, 25 people donate 10 million for Bashel? Mo ń bọ̀ dàn. Ọjọ́ like. Máa ń gbọ́ mọ́ ọ̀la. Orí àwọn ọ̀dà, débò òṣì, ó ti jẹ́ kó kù wá lẹ́nu. bí ó ṣe bá mi da arúgbó wọ seventy ṣòtì bí ó ṣe bá mi da arúgbó wọ seventy irin ò wọnú ẹsẹ̀ mi ẹjọ́ tó bá yín ṣe tẹ̀lé ikọ̀ mo dúpẹ́ ọlọ́run ẹsẹ̀ tí mo mú láyé ayé mo mú lọ ìnírin lẹ́sẹ̀ ìnírin lẹ́sẹ̀ dísìmẹ́lẹ̀ mo tilẹ̀ dúpẹ́ ẹsẹ̀ mi bá mi wọ sixty three years ó bá mi ṣẹ̀ṣẹ̀ ó bá mi wọ sixty three years gbogbo làtẹ̀wò yìí la mi tó bá ti ní x x x. àǹtí Yáwálé ti lọ fọ ẹsẹ̀ òkè ó ti lọ fọ ẹsẹ̀ gìgìrì sẹ̀yẹn ẹ̀yìn lẹ́gbàá Yáwálé ti lọ fọ ẹsẹ̀ <laughs> lẹ́gbàá ọlọ́run lẹ́gbàá mi mọ bí mi mọ ṣó ń gbàwẹ̀ ṣàlẹ́gbàá ó dàpọ̀ ti lọ fọ ẹsẹ̀ yẹn ló ṣe ń ṣó ẹsẹ̀ ó ti lọ fọ ẹsẹ̀ yẹn ẹ̀ẹ́ àtúnra ah, ṣe mọ̀mọ́ show us last ó ti lọ fọ ẹsẹ̀ abájọ abájọ ah, ọlọ́run nǹkan tá a fẹ́ yí ẹsẹ̀ yẹn rí ẹsẹ̀ yẹn ti go viral ó ti pàpà lọ fọ ẹsẹ̀ yẹn. ẹ wo ó ti lọ fọ. ẹ rí ká lè mọ̀ pé òun ti fọ ẹsẹ̀ yẹn ẹ wá wò ó fọ tó wá fi àdí àgbọn pa kó lè máa kọmọ̀nà ó wá ó wá fọgbọ́n lò ń bì báyìí ká lè rí ẹsẹ̀ yẹn ó wá lọ fi ó fi bú ẹlòmíì. ẹsẹ̀ mi ìṣórí ẹsẹ̀ mi bí ó ṣe bá mi darúgbó wọ seventeen ṣètò bí ó ṣe bá mi darúgbó wọ seventeen irin ò ní wọnú ẹsẹ̀ mi ẹgbẹ́ tó bá yín ṣe tẹ̀lé ikọ̀ mo dúpẹ́ ọlọ́run ẹsẹ̀ tí mo mú wálé ayé mò ń mú lọ yìnyín mẹ́rin lẹ́sẹ̀. ẹ̀gbọ́n ó ní ẹ jẹ́ kóun ṣó wa ká lè tún bóun crop ẹ̀ ṣe ti gbọ́ nǹkan tó sọ ó ní ẹ jẹ́ kóun ṣó wa ká lè bóun crop ẹ̀. Hmm. ó wá ṣó wa sórí pé látìgbà tábìkẹ́ ti stop láyé ẹ láyé ẹ ṣe bàjẹ́ àwa là ń tún ẹ sórí pé àwa gangan la láìkí ẹ àwa tá àwọn ọmọ ewé ò tó ṣe nǹkan táwa ń ṣe láyé ẹ ní nǹkan táwa ń ṣe láyé ẹ àwọn ọmọ ewé wọn ò tó ṣe pé wọ́n pò mara mú àwa la kọ ẹ àbíkẹ́ ló kọ ẹ bọ́ ṣe mara mú pé kéèyàn máa túnra ṣe kí n máa bú ẹ pé kéèyàn máa wẹ̀ èmi mo jẹ́ kó o máa wẹ̀ wọ̀nba tó ń wẹ̀. now sórí pé nǹkan tá à ń ṣe láyé ẹ̀ olórí burúkú làwọn ọmọ ewé kò ní dáa fáwọn ọmọ ewé ayé àwọn ọmọ ewé máa bàjẹ́ ni ṣé ìwọ náà rí i pé nígbà tó tún ṣe ó ṣe é fi hàn sórí pé nígbà tó tún ṣe é sì ìwọ náà fẹsẹ̀ yẹn ṣakọ ìwọ náà rí i pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò lè fi ṣakọ now sórí pé nígbà tá a tún ẹ ṣe é sìn you can now ṣakọ ṣakọ náà o lè ṣakọ o lè dẹmọ torí pé o ti ṣe pẹ́díkíọ̀ o lè ṣakọ torí pé o ti ṣe pẹ́díkíọ̀ o lè dẹmọ àǹtí mi ẹ lè ṣakọ ẹ lè dẹmọ lọ́wọ́ yìí o lè ṣakọ ẹsẹ̀ yín lè ṣakọ torí pé ẹ ti ṣe pẹ́díkíọ̀ ẹ lè ṣakọ torí pé ẹ ti ṣe pẹ́díkíọ̀ ẹ dẹ̀ lè ṣakọ ẹ ti ń ṣakọ ẹ mà ti ń ṣakọ ẹ ti ń ṣakọ ẹ dẹ̀ ti ń ṣakọ ṣé torí pé ẹ ti ṣe pẹ́díkíọ̀ lẹ ṣe ń ṣakọ ṣé torí pé ṣe ti ṣe pẹ́díkíọ̀ lẹ ṣe ń ṣakọ níbo lẹ ti ṣe pẹ́díkíọ̀ yín níbo lẹ ti ṣe ṣé torí pé ẹ ti ṣe pẹ́díkíọ̀ lẹ ṣe ń ṣakọ ṣé torí pé ẹ ti ṣe pẹ́díkíọ̀ lẹ ṣe ń dẹmọ ẹ ti ń ṣakọ ẹ mà ti ń ṣakọ ìyàwó ń ṣakọ ó mà ti ń ṣakọ ó ti lọ ṣe pẹ́ẹ́díkíọ̀ ló ṣe ń ṣakọ ó ti lọ ṣe pẹ́ẹ́díkíọ̀ ló ṣe ń dẹmọ. àwọn ọmọ lẹ́sẹ̀ bí ìsànlẹ̀ mo ti ẹ̀kú pẹ̀sẹ̀ mi bá mi wọ sixty three oh. years ó bá mi ṣàti ó bá mi wọ sixty three years gbogbo làbẹ́rùn wo yìí la gé mi tó bá ti ní xxx iwọ òní ní lẹ́sẹ̀ fẹsẹ̀ yẹn ike ibi ẹsẹ̀. ah so ẹsẹ̀ yẹn dùn yín so ẹsẹ̀ yẹn dùn yín ní nǹkan tá a fojú ẹsẹ̀ yẹn rí so ẹsẹ̀ yẹn dùn yín so ẹsẹ̀ yẹn dùn yín ẹ̀yin náà rí i pé kò dáa kéèyàn máa live life ìkó èèyàn máa li nǹkan tó tó kó máa pera ẹ ṣe rí i pé kò dáa nǹkan téèyàn ò tó kéèyàn máa pera ẹ ẹ wò ó sìn ẹ̀yin olóòórùn tẹ́ ń ṣe bí ọmọ Abíọ́lá online ẹ̀yin tó jẹ́ pé onídọ̀tí ni yín òkè ó kù nǹkan tẹ́ máa ṣe fún wa ẹ tó yé dòdòkúdò mọ́ ìdókúdò yín ti pọ̀ jù ẹ lè do ajá kò sí nǹkan tẹ́ ẹ lè dò ẹni tí fọ́kébù ni ẹ fún mi ní star ẹ jọ ẹ jẹ ẹ má jẹ kó bú mi ẹ má jẹ kó bú mi ẹ jẹ́ ń gbé star kúrò mi báyìí ẹ jẹ́ ń gbé star kúrò mi báyìí o ẹ fún mi ní star ẹ jẹ́ ń gbé star kúrò mi ó máa bú mi o tẹ́ bá fún mi ó máa bú mi o. kí ló tún tún. now nígbà tẹ wá tẹ fẹ́ wá fi hàn wá <laughs> ẹ̀wẹ̀ lẹ́gbàá ìwọ tó ń bu ẹsẹ̀ àǹtí mi wọ́n dẹ̀ ti lọ ṣẹṣẹ wọn o wọ́n ti lọ ṣẹṣẹ wọn o ó rí kò dé kò rí ṣàkùṣàkù mọ́ o lẹ́gbàá lẹ́gbàá wọ́n ti ṣe o ẹ bá mi sọ fún lẹ́gbàá yí pé ó ṣe o ó kúṣẹ́ ribiribi o wọ́n ti ṣe o lẹ́gbàá lẹ́gbàá o ṣé o ìwọ náà o help mi o bá mi pariwo ẹsẹ̀ yìí síta ọlá èmi àti ẹ ló jẹ́ kọ́rẹ́sẹ̀ yìí ṣe sórí granny machine ọ̀kọ́kọ́ fi grand ẹ̀ <laughs> lẹ́gbàá o ṣé ìwọ náà help mi lórí ọ̀rọ̀ ẹsẹ̀ yìí <laughs> àfi o help mi granny machine of grand ẹ̀ wọ́n kọ́kọ́ grand ẹ̀ wọ́n gé páàtì kan kó wọ́n ṣí awọ awọ pìpìrì awọ pìpìrì kan tó wà bí gìgìrísẹ̀ yẹn wọ́n kọ́kọ́ ṣí wọ́n mú ọ̀bẹ o mọ̀ wọ́n mú ọ̀bẹ wọ́n fi ṣí wọ́n fi ṣí round round round wọ́n fi ṣí wọ́n ṣẹ̀wà mú smooth grinding machine wọ́n wá grind ẹ̀ ó dún kẹ́rẹ́rẹ́rẹ́ ó dún kẹ́rẹ́rẹ́ ìgbówáyà wọ́n ṣẹ̀wà mú àwọn smooth stamp paper wọ́n wá smooth ẹ̀ wọ́n smooth ẹ̀ wọ́n smooth ẹ̀ wọ́n smooth. láì bank, mọ̀mí Bísí thank you mọ̀mí Bísí wise thank you Mobank wọ́n ti ṣe ẹsẹ̀ jẹ́ pé Mobank Mobank ẹ bá bọ́ àǹtí mi mọ́ o wọ́n ti ṣe ẹsẹ̀ wọn o Mobank dà torí òun ló máa ń bọ́ àǹtí mi. mi ti ẹ̀ mọ̀ pọ́ ti ṣe ṣá owó iyebíye lọ́nà ọlọ́run owó iyebíye. nígbà tí Láyọ̀ gbé ẹsẹ̀ yìí síta sìn wọn àwọn ọmọ ewé rí ẹsẹ̀ yìí wọn ò rí ṣùgbọ́n ẹ tó bá kó sínú omi mọ́mì wa nìyẹn màmí aláṣàbí ni tó bá bayé èèyàn jẹ́ màmí aláṣàbí àwa yìí náà la máa rí i pé tó bá fẹ́ bayé èèyàn jẹ́ àwa yìí náà la máa sọ pé má bayé èèyàn jẹ́ àwa yìí ni ṣe àwa la wá láìkí ẹni o àbáwọlá èètì ẹ olóṣì ni ẹ ò dẹ̀ mọ́ lóore instead kó máa bọ̀ wá kó máa dúpẹ́ bìkó lórí burúkú làwọn ọmọ ewé àwọn ọmọ ewé rí ẹsẹ̀ yìí wọn tó crop ẹ̀ kó tó débi pé ó lọ tún ṣe so ọmọlé saloon ó mọ ibi tó ti ń ṣe pedicure. Ah. so ó mọ ibi tó ti ń ṣe pedicure o lè fàyè lẹ̀ kó lọ ṣe pedicure nítorí birthday ó tún di next year kẹ́ tó tún ṣe pedicure mi o kò mọ́ra kò mọ́ra ẹsẹ̀ yẹn á ti máa gbọ̀n báyìí bẹ́sẹ̀ yìí ṣe máa máa gbọ̀n ni kò mọ́ra ó tún di next year birthday kẹ́ tó tún ṣe mí a máa ran yín létí a tún máa máa wu ẹsẹ̀ yẹn tó bá tún ti dípẹ̀tà padà tó bá ti dípẹ̀tà padà tó bá ti dípẹ̀tà padà mọ̀ bìkó lóṣì làwọn ọmọ ewé wọn ò ní sọ fún yín tẹ́ẹ̀bà wẹ̀ gan-an àwọn ọmọ ewúrẹ́ ò ní sọ fún yín pé ẹ̀wẹ̀ ní ìmọ̀ bó ẹ ṣé tó bá pẹ́ ẹ̀wẹ̀ ẹsẹ̀ yẹn agíran tó bá pẹ́ ẹ̀wẹ̀ kẹ wá òkúta ẹ lọ yà wálé tẹ bá fẹ́ keep fit ẹsẹ̀ yìí ẹ mọ àwọn òkúta tó máa ń tà láfrican shop ọ̀kẹ́ lọ sí boot kẹ lọ ra àwọn òkúta yẹn tẹ bá ti wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tẹ máa ń wẹ̀ kẹ mú òkúta yẹn kẹ fi máa gbo gìgìrì sẹ́yìn àwọn ọmọ ewé ẹ ẹ nírò òkúta yẹn kẹ ẹ taaró òkúta yẹn kí ló ń pe òkúta yẹn jọ òkúta dúdú báyìí ẹ lè rí láfrican shop ẹ lè rí ní mall street tẹ́ bá dẹ̀ ní mo lè bá yín rà á tẹ́ bá dẹ̀ lọ sí turkey ẹ lè rí ní turkey tẹ́ bá ti wẹ̀tọ̀ rú òkúta yẹn gìgìrí sẹ́yìn yẹn tẹ́ bá tẹ́ bá tọ́jú ẹ̀ ó máa tún sẹ́ǹgẹ̀dẹ̀ ó máa tún ó máa tún tíìkì padà ni ó máa tíìkì padà ni tẹ bá ti wá wẹ̀ lẹ́ẹ̀kan lọ́sẹ̀ tẹ máa ń wẹ̀ ponak stone ẹ̀hẹ́ wọ́n ti ẹ̀hẹ́ pon pomas pomas stone ẹ lọ bèrè ní boot pomas stone lórúkọ yẹn orúkọ òkúta yẹn lẹ máa lò ó ti yẹ yín tẹ bá ti ń wẹ̀ ẹ máa mú òkúta yẹn kẹ máa fi if not ó máa dàbí ẹsẹ̀ ẹlífáǹtì padà ẹ rí pé ẹsẹ̀ yín bóyá dàbí ẹsẹ̀ ẹwẹsẹ̀ ẹ rí bẹ́sẹ̀ yín ṣe dàbí ẹsẹ̀ ẹlífáǹtì ẹ rí bí ẹsẹ̀ ẹlífáǹtì ẹ wò irú bíbá yìí irú bíbá yìí wọ́n ṣí awọ bíbá yìí ni wọ́n ṣí awọ wọ́n ní láti gé awọ tó tíìkì tí wọ́n ṣí kú omi báyìí wọ́n gé báyìí wọ́n ṣí awọ báyìí wọ́n ṣí awọ yẹn báyìí wọ́n ṣí bí wọ́n kọ̀ndẹ̀mù bí báyìí báyìí wọ́n kọ̀ndẹ̀mù bí wọ́n ṣẹ̀ ṣí awọ yẹn nígbà tó ṣí awọ yẹn tán wọ́n wá mú grinding machine wọ́n fi grind ẹ̀ ó wá dún kran bí òkúta ó dún kran kran ẹwẹsẹ̀ ẹwẹsẹ̀ ṣe ẹsẹ̀ lélẹ́yìí ayé yín òun mi. Chogbaski lẹ́gbàá mo ń dóde ṣó ẹlẹ́gbàá o ní láti sọ sórí ẹsẹ̀ yìí jẹ́ tún wo nǹkan tó kù lọ́dọ̀ láyọ̀ hmm. wẹ̀sẹ̀ àǹtí mi wá dàbí lẹ́gbàá jẹ́ tún fi nǹkan ẹ rí ẹsẹ̀ àǹtí mi wá dàbí ẹsẹ̀ ọmọ tuntun <laughs> nígbà tí ìyàwó alẹ́ ṣe tán ẹ pé thickness yẹn ṣì wà ń bẹ̀ ẹ rí thickness yẹn ṣì wà ń bẹ̀ ó sì tíìkì síbẹ̀ ìyàwó alẹ́ tó dẹ̀ mo ní tẹ́ẹ̀bà lọ mú eh, stone corner stone yẹn kẹ́ máa fi kíìpù ẹ̀ thickness yẹn ṣì wà ń bẹ̀ ìyàwó alẹ́ wọ́n ṣe tán wọ́n wá mú àdí àgbọn. <laughs> ìyáwálé wọ́n ṣe tán àti mary ò sí níbí báyìí ni. today na twenty five kí ló ṣe twenty five ẹ kí ló ṣe twenty five ìyáwálé ṣe ẹsẹ̀ tán wọ́n wá mú àdí àgbọn <laughs> wọ́n kópa kán tó wá sọ online wọ́n wá fi hàn láyọ̀ wọ́n fi hàn láyọ̀ padà pé láyọ̀ mo ti ṣẹ̀ṣẹ̀ mi o